آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثامن والأربعين بعد المئتين وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم عرضت علي أجور أمتي عرضت علي أجور أمتي حتى القذاة يخرجها الرجل من المسجد رواه أبو داود والترمذي رواه أبو داود والترمذي واستغربه وصححه ابن خزيمة وعن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم إذا دخل أحدكم المسجد فلا يجلس حتى يصلي ركعتين تابع أواديث يتأخذ نشرة موافقة Ni báàbí àkàmì mẹsáàgì náà na àdìsí na wà wọn jẹ àdìsí méjì tó parí báàbù yìí àdìsí alákòókò hamza anas ibn malik radiyallahu anhu ife. عرضت علي أجور àti àfihàn ẹ̀sán tí ń bẹ fúnjọ mi àti àfihàn rẹ̀ sí mi. حتى القذاة يخرجها الرجل من المسجد tó fi dórí ìdọ̀tí tí èèyàn bá mú jáde kúrò nínú mọ́sálásí wọn fi ru ládàtọ́ náà fún wọn fi hàn mí. رواه أبو داود والترمذي أبو داود والترمذي عن أبواه واستغرب حديث غريب ṣùgbọ́n خزيمة رحمه الله wọ́n في حديث صحيح. sahih hadith yìí wọ́n fi hàn wá irú bó ti ṣe jẹ́ pé gbogbo dáadáa tá a bá ṣe ẹ̀san rẹ̀ ò ní gbé lọ́dọ̀ ọlọ́run bá wa gbogbo dáadáa tá a bá ṣe fífi pamọ́ lọ́wọ́ bá wọn fi ládàá wọn pamọ́ fún wa. àdéhùn yìí sì tún sọ fún wa gẹ́gẹ́ bí ó ti ṣe jẹ́ pé mẹ́sàlásí náà làyè tó lápọ̀nlé jù lókè pẹ̀. torí pé mẹ́sàlásí ilé ọlọ́wọ́n ọba ni ilé ọlọ́wọ́n ọba fún ma àyè alápọ̀nlé eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí èmi pẹ̀lú rẹ ìpè ká sàpọ̀nlé rẹ̀. àyè tó ga jù lókè pẹ̀ náà ní mẹ́tíláṣí èyí tó wá burú jáì jù lókè pẹ̀ náà làwọn ọjà ọlọ́run ọba wa ó sì nífẹ̀ẹ́ sí kéèyàn jẹ́ni tí ọmọ tọ́jú ilé rẹ̀ èyí ti ṣe mẹ́tíláṣí ìlọ́fàá tó fi jẹ́ pé arábìnrin tó sọ̀rọ̀ bá àrùn sẹ́lẹ̀ fún wọn sẹ́láìsì lórúkọ kan táwọn sáré pọ̀ láti sọ fún àrùn sọ̀rọ̀ bá àrùn sẹ́lẹ̀ fún wọn bá yọ lẹ́nu lórúkọ yẹn tí wọ́n fi lọ gbé sí i. Bàtílẹ̀ máa ànábì béèrè nípa rẹ̀ bíbéèrè tí wọ́n béèrè nípa rẹ̀ àmì ní lórí pé tálábìnrin yìí ń ṣe tẹ̀tọ̀ gbàgbà rí eléyìí tí ọ̀tọ̀ láti torí rẹ̀ ká fojú tẹ́ńbẹ́lú ẹnìkan ìgbé olùgbà mọ́tíláṣí olùtọ́jú mọ́tíláṣí àbí bàbá mọ́tíláṣí àbí ìyá mọ́tíláṣí ní ti yẹyẹ ọ̀tọ́kọ̀tẹ́ mùsùlùmí jáde torí kẹ́ni tí ń ṣe àmójútó ilé ọlọ́run a lè fi wé. ẹni tí ń ṣe àmójútó ilé ẹbọ torí ẹ ló ti jẹ́ pé ń bẹ nínú iṣẹ́ tó dáa jù kéèyàn máa ṣàmójútó àti ìtọ́jú mọ́tíláṣí tẹ́ ẹ bá rí ìdọ̀tí mẹ́ kéèyàn gbà tẹ́ ẹ bá rí jàǹkáwọ̀ lókè rẹ̀ kéèyàn gbà náà kéèyàn ṣe àmójútó àbáwọ̀ bẹ̀ pàtàkì jùlọ ó lè ti fẹsẹ̀ kó èèpẹ̀ wá sí ẹnu ọ̀nà mọ́tíláṣí fífi ẹsẹ̀ kó èèpẹ̀ wá sí ẹnu ọ̀nà mọ́tíláṣí ẹ̀wẹ̀ yóò ṣe sábàbí kọjá wípé èèpẹ̀ tí wọ́n gbọ̀n sẹ́nu ọ̀nà mọ́tíláṣí yẹn ẹlòmíràn fẹsẹ̀ kó yóò kó wá mọ́tíláṣí torí ẹ̀ káṣí àmójútó àti ìtọ́jú mọ́tíláṣí iṣẹ́ ni tó jọ̀ràn ẹ̀ lórí gbogbo wa kì í ṣe sẹ́nìkan yàtọ̀ sẹ́nìkan gbogbo àwọn tá a tó jẹ́ mùsùlùmí kò sì sínú pé èmi dàgbà tayọ kémi ò ṣe bẹ́ẹ̀ ìwọ ni ọwá sí kẹta tani ọ̀fẹ́ ládàjà nù ọ̀sẹ̀ tó fẹ́ ládà kí n gbá ọwọ́ mú kí n gbá bi tọ́dọ̀ kọ́tà fún mi torí mọ́sálásí mi lé ọ̀bẹ ẹlẹ́dàá mi èmi ti fẹ́ dáadáa kí ẹ bó ti dá mi lójú pé ìwọ náà kọ́ dáadáa ni wọn náà fẹ́ kọ́nà ọ̀sẹ̀ ti gbogbo wa dáadáa torí ẹ̀ àyè ibi tí àwọn ẹni tí wọ́n lórí lọ́wọ́ torí wọ́n pé wọ́n ti máa ń tẹ̀díje nù lèmi ti lè ha dá pẹ̀lú àmì làálẹ̀ lọ wọ́n fi dáríkà pẹ̀lú ẹ̀tẹ̀ náà tó ti mú tẹ̀ náà àwọn tó bẹ́ẹ̀ tẹ̀díje inú eléyìí ni àti máa ń ṣe jù ibi tí ẹ̀ ti máa sọ lórí borí nù torí pé dáadáa ni kọ́nà ọba kọ́nà ti ká gbẹ̀yìn níbi dáadáa wọ́n fi ládàá ìjọ àwọn àwọn ìfinilọ́kànbalẹ̀ tó ga bẹ́ẹ̀ fún gbogbo ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn àdébẹ̀ Muhammad sọ̀rọ̀ wà lùsẹ̀. ṣùgbọ́n rólẹ̀ bọ̀tà àlẹ́ yẹ ojúùrù ọ̀mẹ́tì wọ́n fi ẹ̀san tó náà wọ́n san àwọn àjọ mi ọlọ́run fi ọlọ́run fi hàn mí. ìjọ táwọn ìsọ̀rọ̀ bá àlùsọ̀rọ̀ sọ̀rọ̀ bá ń bì òun náà ni ummatul ijaba kìí ṣe ummatul da'wa. torí ìjọ àlẹ́ ìsọ̀rọ̀ bá àlùsọ̀rọ̀ wọ́n pín sí a and b. a àwọn tí wọ́n ti gbọ́ tí wọ́n gbà tí wọ́n tẹ̀sí plan. à ń pè wọ́n ní kí ni àwọn tí wọ́n gbọ́ wọ́n gbà bí àwọn là ń pè ní kíni àwọn ẹni tí wọ́n pé pípé láti ń pè wọ́n wọ́n gbọ́ wọn gbà àbí kò sí ìgbọ́ rárá àwọn náà láti náà tọ́ka sí ẹ̀sán tó náà wọ́n wọ́n bí àwọn náà ni ummatu ijaba yẹ nítorí pé tí wọn fi lè kú lórí àgbà anabi muhammed sallallahu alaihi wasallam gbọ níjọ gbẹdẹ wọn á wá bila hasanatin wa kulluhum sayyi'atun wọn wà láì ní dáadáa kan gbogbo wọn àìdá náà ni ọjẹ a àdúgbò ẹfọ náà tó àwọn ìdínú sọ ìsìn tó bá ń àti màpẹ́ nìkan ní lọ fúrì níjọ́ gbẹ̀dà òkèèyàn láì jẹ́ kí wọ́n gba tó tẹ̀sẹ̀ lómi kú lọ́dọ̀ rẹ̀. kẹfẹ́ wá ni wọ́n yàn jẹ́ ṣé dáadáa jẹ́ ni wọ́n fún ni àbí báwo aslan kẹfẹ́ kò sí tí ó dáadáa ṣe jọ ẹ̀ kò sí tí ó dáadáa ṣe torí pé kò sí bí dáadáa lè pọ̀ tó tí o bá ti ti dáadáa ìmánì àìdá náà nínú àìdá tó níwò ni wọ́n fi mú fún ọ. torí rẹ ẹ̀sán ẹni tí wọ́n hàn Nabi sallallahu alaihi nínú a and b tí ìjọ rẹ̀ pín sí òun náà ní a ummatul أخاك بوجه ظالم má ti àfojúdi tí dáadáa ti ti kankan kódà kọ́ ma lórí ó tutù ká pàdé ọmọ ìyá rẹ dáadáa ti ti náà ni má fojúdi bẹ́ẹ̀ àtẹ̀léládé ní wọn á ní máa wá kà fún gbogbo ẹ̀ láka torí ẹ̀ sábà padà síbi tá à ń ti ń bọ̀ á ń ti mọ́sálásí níbí ọ̀rọ̀ mọ́sálásí ìlàdí ti ń sọ fún wa àyè alákùnrin ní mọ́sálásí kì í wá ṣe é pé kíkọ́ tá a kọ́ ọ̀nà tá a gbà kọ́ owó tá a ná sí ọ̀ṣọ́ tá a ṣe lọ́sọ̀dà dàyà alápọ̀nlé kàlà ọ̀wọ́ pé masjid ni òun lọ́sọ̀dà yà alápọ̀nlé wa anna al-masajida lillah igbe gbogbo mọ́sálásí tọ́lọ́run bá ní ọ̀wọ́ kọjá mọ́sálásí lọ́sọ̀dà yà alápọ̀nlé ọ̀wọ́ kọjá mọ́sálásí lọ́sọ̀dà yà alápọ̀nlé tọ́ ìgbà tí wọ́n sọ pé gbogbo ládáadáa tẹ́ ẹ bá ṣe lọ́lọ́wọ́n bá fi hàn wọn tó fi dórí ìdọ̀tí tó bá mú kò nù mọ́tíláṣí. sílẹ̀ wá túmọ̀ sí wípé a lè máa sunu mọ́tíláṣí in order to give chance fẹ́ni tí ó mú ìdọ̀tí yẹn tí ó lọ sọ́nù kó lè gba ládá kàlà ó túmọ̀ sí pé láti ìpìlẹ̀ gan ọwọ́ ọtí kìíní ọwọ́ ọ̀sọ̀rọ̀ sí sunu mọ́tíláṣí. àìsọ̀dọ̀tí sínú mọ́tíláṣí gan àǹbẹ̀lọ̀ kò tó gba ládá rẹ̀. a ń bẹ ọkọ ọ̀gbàládà rẹ̀. ọ̀dà bóyá ìdọ̀tí tí wọ́n wà nínú kíláàsì láì sọ ẹni ká sọ kíláàsì bóyá wọn á nínú kíláàsì àìmọye ọ̀nà àìmọye ọ̀nà ló lè wa bá gbé wa lọ sọnù eruku àti aláǹtakùn ó lè dájà egbanu nù gbogbo ọmọ. tẹ́lifù bá fẹ́ ó lè mú gbogbo mọ́sálásí ọ̀dọ̀ sí ẹgbàá. láì pa alérò àti dọ̀tí mọ́sálásí mọ́sálásí lè gbọ́ wa látàrí bá a ṣe gbé ìgbà wọnúlé ká mọ́wọ́ ká gbà. àgbédọ̀tí wọnúlé kagbá katọ́jú ẹ̀ eléyìí báyìí láàdáa rẹ̀ kò ní gbé àrìgbà lọ́dọ̀ ọlọ́run àti wàdí lọ́la òkè ha. àdéhùn yìí ti fi hàn wá pípé iṣẹ́ gbogbo wájọ ni o pẹ̀sẹ̀ ìgbà tá a bá gbẹ nìkan pé sẹ̀tì ẹni kọ́ máa gbá mi kíláàsì o wọ́n fi ẹ̀sán àjọ mi hàn mí tóbi tó rí ìdọ̀tí tí wọ́n bá mú kó nù wọn kíláàsì without exemption gbogbo yín pátá ìtẹ̀yìn iṣẹ́ gbogbo wa lọ ìdọ̀tà bá ń kó wọn láti àtùgbàládà sọlẹ ìfihàn yìí pé mọ́sálásí ìṣẹ̀lẹ̀ ìdọ̀tí torí pé mímú jáde wọn ni ká máa mú dọ̀tí jáde kúrò rẹ̀ mọ́sálásí ìṣẹ̀lẹ̀ ẹ̀gbin àti ìtọ̀ àti ìyàgbẹ́ sínú mọ́sálásí mọ́sálásí ìṣẹ̀lẹ̀ ààbò àti ìdádọ̀tí sínú ẹ̀. tí ibi tí a ti ń kírun máa ń jẹ mọ́sálásí gbogbo ibi tí ń bẹ láyìíká rẹ̀ tọ́jú ti mọ́sálásí náà ìdájọ́ rẹ̀ ìdájọ́ mọ́sálásí nìjọba nípa sísàmójútó rẹ̀ torí òfin tá a nínú ṣẹ̀ríà tó ní àtàbíyù la yufradu bi hukm àtàbíyù la yufradu bi hukm ẹ̀ ń tẹ̀lé nǹkan àìkún onídàájọ́ mi ìtọ́ yàtọ̀ sí ti ǹjẹ́ntẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tán kó mu pure water kó sọ ọ̀rá rẹ̀ sínú mọ́tíláṣí bẹ́ẹ̀ náà làyíká mọ́tíláṣí pẹ̀tẹ́lẹ́gbẹ́ tá a bá kọ́ wípé jẹ́ kí mọ́tíláṣí ọmọ mọ́tẹ́lẹ̀ wọ́lá pẹ̀tẹ́lẹ́gbẹ́ tá a bá kọ́ fún mùsùlùmí o fún mùsùlùmí o pẹ̀tẹ́lẹ́gbẹ́ tá a bá kọ́ ọ láti sọ ọ̀rá pure water sínú àgbàlá mọ́sálásí. ó sì yẹ kó yá sí ọ lọ́wọ́ láti lọ sa àwọn ọ̀rá pure water àti ìdọ̀tí tó bá wà nínú àgbàlá mọ́sálásí kọ̀ dá sínú balẹ̀. ṣùgbọ́n bàbá kú wọ sàmójútó mọ́tótó ọwọ́ rẹ̀ náà ló ti ń dọ̀tí àwọn òbí sọmọ pé ẹni tí èsè mùsùlùmí náà ń kọ́ yà wọ́n máa ń dàdọ̀ títí bẹ́ẹ̀ yẹn náà wọ́n lè lọ dá bẹ́ẹ̀. subhanallah táwa tààlà bá báwí láàrin àwọn méjèèjì mùsùlùmí yẹn lábàáwí torí kó tó giri ọba lanu aláǹgbá ò ní ra ìwọ̀ rẹ̀ torí di eléyìí ìtọ́jú àyíká mọ́sálásí ìtọ́jú mọ́sálásí ni akramakumullah tí wàá ti gbọ́dọ̀ àti dọ̀tí wọn ń pèrò pé ayé àlùfọ́lẹ́ pẹ̀tọ́ ìmọ̀ kìtẹ̀ mi lọ. lèmọ́nà ìyàwó rẹ̀ ń bẹ ọkọ̀ kí ló dé dẹ́bi kí lè gbé a ah, nígbà tí wàá rí àwọn ọ̀gá yànmọ̀kà yànmọ̀kà ló ń ra ọ́ oh, ó wọ̀ wọ́ for tí ìbá ti wọ̀ lọ wọ́ ṣébí wọ̀ lọ tó bẹ̀ sáwọ́ lẹ́nà kókó kẹ̀mọ́ wá sọ ẹni tí ń yàgbẹ́ bẹ́ẹ̀ níjọ́ tí ó ti àwọn kan. àmọ́ àwùjọ yorùbá yìí láìsẹ̀ alájú tó àti nkẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ọ̀làjú yẹn ó má gbọ̀dá nígbà ọ̀làjú pa àmọ̀wé kà kí sọ̀làjú ọ̀làjú pa àmọ̀wé kọ̀ kí sọ̀làjú yàtí tí òbí máa tótó ọkùnrin máa kọ́lé kalẹ̀ dìrìndìrìn wọn ní tẹ́lẹ̀ ìgbẹ́bẹ́ tí gbẹ̀bá tí wọ́n gbọ́n kálukú wọ́n máa sá sókè sódò ó lè wo bí ẹyin wọn fi rí pé ẹ̀rọ asókùn díẹ̀ báyìí ọkọ̀ bọ́ sókò tó lù ló ti tú bẹ́ẹ̀. tani bẹ́ẹ̀ ọlọ́wọ́ mọ̀ ń kún un. olè náà kú sáré lọ́la ju náà nítorí tọ̀lọ̀ torí rẹ̀ àwọn abágẹnu àgbàlá ń kíláàsì olúwa rẹ̀ kún ọ̀bẹ rò káwọn ẹrú ọlọ́run kún ọbẹ̀ lọ́run kún tẹ́pẹ̀ fún tẹ́pẹ̀ òun ṣe báyìí ni kò jẹ́ kọ́rọ̀ lórí kí ló tó kó sì rí bẹ́ẹ̀ yíyọ ni kò jẹ́ kìdí rẹ̀ ọyọ ẹ̀wọ̀ náà kó ti ti ti ti ti kọ́ máa wọ̀ ọ́n. wọn náà wọn lè bẹ lọ bẹ́ẹ̀ pípé ni tí ò ní ti ṣẹ́kẹ́ ilé ọlọ́run àgbà àgbà láwọn ilé wa tóbi tọ́ lọ ẹ fẹ́ wọlé sábà wọlé yín lẹ́ bá bàgbé ṣe àdúrà lẹ́sẹ̀ àbí pé ẹni tó ṣe sùúrù ọ̀pọ̀ wọ́n máa ń sẹ́gbẹ̀ẹ́ gbígbóná gbígbóná ìlú ọ̀nà tó wá àbá.

di mbe, ń bẹ́ ẹlòmínú ó ti di wọn ara wọn wọn àyà wọn bàbá á àwọn òbí dá ọlọ́run kọ́kọ́ sọ́là dùn bẹ́ẹ̀ wọ́n má fi kọ́ sọ́là dùn burúkú ibi tó pé sínú ọ̀rá sí ṣe wa. ibi tó sájẹ́tì pé ìgbẹ́ ẹ̀ máa bọ́ sí ọwọ́ ti rìn jù bẹ́ẹ̀ lọ wọ́n ṣe déédéé kó ọkọ̀ sí. ọlọ́run sànù wa wọ́n á yẹn bí láti ọ̀dà gbogbo eléyẹ sọ̀rọ̀ sànù wa ẹ̀rí pé kò sínú kọ́ńtù àwọn bàbá ńlá wa náà wọ́n fẹ̀sẹ̀ wọn kọ́ náà wọ́n á yàgbé yẹn wọ́n á dà sínú pali ṣúgà wọ́n á sọ sórí títì. tó báyà wọ tẹ́lẹ̀ náà wọ́n nídìí irú pali yẹn tó bá ti gbé tagi báyìí wọ́n bá bá gbé àwọn olùdókòwò láàrin títí ìlú ńlá bá ìgbà míì mọ́tò lè máa bọ̀ kó wọn kàn ṣe bí wọn pálí lásán ni wọn kàn tẹ kínní tó tó àwọn òrìṣà tọ́jà abẹ tọ́lá ìfọ̀dà àìkú máa ẹ̀fọ́rẹ́jì ara wa láti máa ní láti máa lóṣù sígbàtẹ̀ ní lágbólé wa yóò fà tó pọ̀lọpọ̀ yóò wà ní kíláàsìkò nfẹ́ wá sí ìrùn ni o ó lè wọ ibi tí wọ́n ti máa tọ̀ ibi ìtọ̀ lọ́wọ́ àwọn jọ ń wọ ẹ̀ tó máa pépè òun àti tọ̀ wọn máa jọ rìn nígbà tí ìbá ìtọ̀ sẹ́yìn gbẹ́ náà sọ pé mo fẹ́ wà o mo fẹ́ wà yóò máa mú pé mọ́tíláṣí ìdí tí a ti máa yà jọ òfin tí a ti máa yà jọ mo rí káfọ ìgbà bá pẹ dandan pẹ̀lú last drop tọ̀ yìí mo náà gbọ́dọ̀ jẹ́ ọkùnrin ìkúlẹ̀ mi yóò máa yà gbẹ́ rẹ̀ tó bá ti wá yà gbẹ́ mẹ́ta yóò kà kọ́ náà àbá ṣe é sẹ́yìn ló àwọn olùdíje yóò tún mójú jẹ ṣé ìgbẹ́ máa yára rẹ̀ ètùtù yára rẹ̀ ọ̀la rẹ̀ ti máa bá gbẹ́ àwọn obìnrin ta ọlọ́run kò túmọ̀ sọ́la rẹ̀ ó sì túmọ̀ sí pé àwọn ẹni bú tí ọ̀pọ̀lọ̀ fún kankan lọ́pọ̀lọpọ̀ ilé ọlọ́run rẹ̀ ìdájọ́ àgbàlá mọ́sálásí nípa akámójútó mọ́tótó rẹ̀ ìdájọ́ mọ́sálásí ọ̀ràn àyàn ló jẹ́ lórí wa pé kámójútó léyìí tó bá sì ti máa àti mójútó ó túmọ̀ sí fọ ọ̀kalẹ̀ ọlọ́run wa fún kankan torí di eléyìí báyìí eléyìí ń jẹba àwọn gbogbo rẹ títa bá rí nínú kíláàsì kan mọ àgbọ́dọ̀ dá dọ̀tí sínú ẹ àgbọ́dọ̀ dá ìdọ̀tí sínú ẹ tó bá ṣe é pé nítorí àtàlà ń ṣe nínú kíláàsì táwọn kọ́ra wa lẹ́kọ̀ọ́ bọ́ọ̀dù tẹ̀ ń lò ṣọ́ọ̀kì ń gbà. ńgbà dalẹ̀ ńgbà dalẹ̀ tẹ́lá ti dùn lórí àtàkà jáde tí kò sí tọ́ka yìí aláìdá burúkú ni. torí kíkẹ́ tó wọbẹ̀ pẹ́ ńkọ́ra yín lẹ́kọ̀ọ́ ẹ mọ̀ sí ìdọ̀tí yẹn nu o, contribute bí mọ́tíláṣí ó ti má ẹ wá contribute sí bí ó ti dọ̀tí ẹ̀ ti pẹ́ yín da àìdá ni àbí ìdá àìdá àìdá gidi ni. mójútó tí kí n gbálẹ̀ mọ́sálásí ilẹ̀ ibo níwọ̀n àgbà adájú pé tí o bá ti gbálẹ̀ mọ́sálásí ọlọ́run yóò gbálẹ̀ ọjà àpèjúwe ńlá ọ̀ èdè haúsá ló ti wá àpèjúwe ńlá tó sì lágbára bẹ́ẹ̀ ni gbogbo gbèsè ayé rí ẹni tó bá kọ̀ láti fi àlàáfíà rẹ̀ ṣe tọ́lọ̀ tó kọ̀ láti fi dúkìá rẹ̀ ṣe tọ́lọ̀ yóò fi àlàáfíà àti dúkìá ṣe tẹ̀sùn sí tàbí ṣùgbọ́n òwe tó nílá ni kìí ṣe pé gbígbálẹ̀ lásán ló gbàlè má gbàlè rò yẹnni pé ẹni tí ò bá ti lè fi ara rẹ̀ sílẹ̀ fún tọ́lọ́ kò sí tàbí ṣùgbọ́n pé ó fi ara rẹ̀ sílẹ̀ fún kàmí ìtọ́ yàtọ̀ sí tọ́lọ́ mọ amọ mọ ń gbá ibi tọdọ sí ké ẹ bàbá yẹn ọkọlọ ti ẹsẹ anu wa àmọ́ tó ṣe òkú ló máa ń gbálẹ̀ mọ sí ni ní sí o kí ló burú mi wàláì tó kó ọmọ kéékèèké táwọn ti dàgbà ọmọ awẹgbẹ bàbá wọn rà bàbá yẹn mọwọ gbogbo gbà bọ ọmọ kíláàsì ọgbà ọmọ àwòrán ẹ bàbá ó túmọ̀ sí pé wọn lẹ́kọ̀ọ́ nù bá lẹ́kọ̀ọ́ tá kó tètè kó tètè ọwọ́ dí ọ̀nà wọn kàn máa ni wọn máa àpọ̀n ní gbogbo nǹkan ẹ̀rọ ẹ̀ka mójútó jẹ̀mọ́ gbogbo ẹ̀rọ ẹ̀ka mójútó kọ́nà ọba kọ́ ràn wá lọ. tọ́ alimam ibn Khuzaimah rahimahullah àwọn sọ pé àdéhùn yìí hadithun sahih wọ́n gbé jáde nínú síra àwọn síbẹ̀ àmọ́ síra àwọn àmọ́ síra imam ibn Khuzaimah òun náà ní kí ni sahihu ibn Khuzaimah sahihu ibn Khuzaimah tó máa ti gbé àdéhùn ibn Khuzaimah kéde dandan pé ibn Khuzaimah sọ pé hadithun sahih ọwọ́ kútìrà hadith yẹn ti jáde nínú tírà yẹn ó túmọ̀ sí pé hadithun sahih yóò sì ṣe dandan kó dé sahih sahih lórí májẹ̀mú tí ibn Khuzaimah ó ṣe ti kọ́kọ́ náà àwọn olùmọ̀túmọ̀ nípa àdéhùn ọ̀sẹ̀ àdéhùn wọ́n sọ pé àdéhùn tí ibn Khuzaimah gbé jáde kéde sahih hasan ni but àti sahih àti hasan èwo la lè fi sẹ́rí gbogbo ẹ̀ la sẹ́rí. àwọn tó bá sọ pé tọ̀rí ìlú ní tọ̀ ibi tọ̀rọ̀ wà. lẹ́yìn rẹ̀ wọ́n gba àdìsí wa láti ọ̀dọ̀ bàbá Qatada radiyallahu anhu qala qala rasulullah sallallahu alayhi wa sallam idha dakhala ahadukum al-masjida fala yajlis hatta yusalliya rak'atayn muttafaqun alayhi alimami Bukhari àti Muslim wọn kò gbé ìdáyé bàbá Qatada ọlọ́wọ́n bá kó yẹn lọ́sùn wọn wọn lánàá bí wa. ìkí àti ọ̀rọ̀ ọlọ́run bá kó máa bá a ó ní ìdá dákàlà àhàdókùn olùmọ̀sídà tí ẹ nìkan hàn kápadà sídà àdìsá lákòókò ibi táwọn ibi wà sallallahu alaihi wasallam sọ yìí pé hatta alqadatu yukhrijuha ar-rajul rajul mẹ́wọ̀ kápadà sídì wípé títí tó fi dórí ìdọ̀tí tí ọkùnrin bá mú jáde kí sọkùnrin ni wọ́n gbà lérò. tí ẹnì kan bá mú jáde láti máa túmọ̀ rẹ̀ nítorí kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú ilé adu fi eléyìí. فالمرأة في هذا الحكم ملحقة بالرجل بإلغاء الفارق لا فرق بين الرجل والمرأة في هذا kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nínú eléyìí ọkùnrin ló mú dọ̀tí jọ ní mọ́tíláṣí ni ọlọ́wọ́n bá kọ̀ ládàá fún un obìnrin ló mú dọ̀tí jáde nínú mọ́tíláṣí ni ọlọ́wọ́n bá ń kọ́ yọ kọ̀ ládàá fún un eléyẹn ìdó fi wí bẹ́ẹ̀ ilé ọlọ́wọ́n bá ní ilé ọlọ́wọ́n bá ó sì wà fún kọkùnrin wa kírun bẹ́ẹ̀ wà fún kí obìnrin náà kírun bẹ́ẹ̀ tóbìnrin máa tọrọ yọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀ àbí bàbá rẹ̀ àbẹ́ni tí mójútó tòkí ẹ ẹnìkan wà jẹ olórí dúdú tí wàá pè hàn ẹwọ kámẹ anabi sọlá àti sọlá sọ yìí pé ẹyìn tó fi dórí dọ̀tí tọkùnrin bá mú jáde nínú mọ́tíláṣí eléyìí fi hàn fáwọn ọkùnrin ní máa lọ mọ́tíláṣí obìnrin ọ̀gbọ́dọ̀ lọ eléyìí túmọ̀ sí báláì lágbọ̀ yìí rò pé wa nítorí pé àdéhìí yìí kò tọ́ka sí bí ti wulẹ̀ ó kéré ma ipò ọkùnrin nìkan ní máa lọ mọ́tíláṣí ṣùgbọ́n máa ń wá nu ṣẹ̀rí àbẹ́ igi wọn lo gbólóhùn ọkùnrin láti fi sọ ìdájọ́ kan ní ìdájọ́ tó kárí tani ọkùnrin àti obìnrin irú rẹ̀ pọ̀ nínú alukur'an àti sunnah nabi muhammed sallallahu alayhi wa sallam torí ẹ̀ nínú àdìsí ìkúmá anabi ni idha dakhala ahadukumul masjida tí ẹnìkan nínú yín bá ọmọ kíláàsì ẹnìkan nínú yín ìbá àjọkùnrin ìbá àjọbìnrin tó bá ọmọ kíláàsì fala yajlis kò gbọdọ̀ jókòó hatta yusalli rak'atayn. síwájú kótó di kókí rákà méjì síwájú di kókí rákà méjì. hàtàhù níbí báyìí gàáyà ni àbí tàlílíyà hàtà yusalli rákàtẹ̀ igbe kò gbọdọ̀ jókòó títí tí ó fi kí méjì àbí kò gbọdọ̀ jókòó nítorí kó lè bá méjì. èwo ni títí tí ó fi kí ata níbi gan ìyá wọn tọ́ka sí òpin ìgbà tó tó lẹ́tọ̀ àtijọ́ yẹsi pé kò gbọdọ̀ jókòó nítorí kó lè bá a kí yẹsi tá lè yẹ ata níbi gan ìyá ìyẹn ni pé gbàgbọ́ ni ó tó lẹ́tọ̀ sáti jókòó ẹ̀yìn ìgbà tó bá ṣe ni tó bá kíra ká méjì muttafaqun alayhi al-imam al-Bukhari àti Muslim ni wọ́n gbé jáde hadithi ọ̀gá púpọ̀ gẹ́gẹ́ bí àwọn hadithi yòókù nínú àwọn hadithi anabi Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní idha dakhala ahadukumul masjid òfin tó mú wá ní ti pẹ̀lú wíwọ inú mọ́sálásí ó ní ti pẹ̀lú wíwọ inú mọ́sálásí eléyìí túmọ̀ sí pé tó o bá wọnú mọ́sálásí òfin yóò bọ̀ wí ṣùgbọ́n tó o bá wọnú mọ́sálásí òfin yìí bọ́ wí. àmọ́ wíwọlé àmọ́ ìwọlé kí wọ́n á ní mọ́sálásí mọ́sálásí òun náà níbi tí wọ́n kọ́ òrùka yìí náà ti mà nínú ìdánilẹ́kọ̀ọ́ tó síwájú mọ́sálásí òun náà níbi tí wọ́n kọ́ wọ́n kọ́ ó túmọ̀ sí kó lógiri wọ́n kọ́ ó túmọ̀ sí kó lájà wọ́n kọ́ ó túmọ̀ sí kó lábàá wọlé torí pé kí ni túmọ̀ kọ́ wọlé kò lábàá wọlé o sì lọ wọlé wọlé báwo nísì ọ̀n lọ lọ́nà gbayawu wọn á lọ wọ ọ̀nà wọ̀nà báwo lẹ́kùn lọ gbà wọ́. so nígbà tó ń sọ pé tó o bá wọ mọ́tíláṣí ó túmọ̀ sí pé àlùmẹ́sẹ̀ wọn kọ̀ wọn kọ̀ lọ́nà tó ṣe pé ó ní ògiri ó ní àbáwọlé kíkọ́ òsì ní jẹ́ kíkọ́ tí ọ̀bá lájà. tẹ́lẹ̀ ni wọ́n pè ní masjid láì kò wo báwo ni tí fi kọ bóòlù ṣe yẹpẹrẹ tó eléyìí kọ́ lọ́jà lọ́dọ̀ tiwa tẹlẹ náà mo wá sí ní kẹ́kẹ́ olówó so nísìnyí ibi tó jẹ́ mẹ́tíláṣí lọ èyí tí tó wọlé tó ní ibi tí àgbáyàwó kèésùn ni òfin tabani kèésùn ni òfin tabani mẹsì lòfin taba tó wọn ní àádókùn ẹnìkan nínú yín ẹnìkan nínú yín yẹn yẹn ni pé tó ti bàlágà ẹnìkan nínú yín yẹn yẹn ni pé tó ti bàlágà nítorí pé òfin tó wá ń bí ó ní í ṣe pẹ̀lú láàdá tàbí títakòfin ọlọ́run ọmọdé òun sì máa ń gba láàdá ni wọn kì í sọ pọ́ takò fi ọlọ́run ọgbẹ́sẹ̀ rògbé wa tẹ́lẹ̀ àhàdókùn tí wọ́n sọ ọ́ òun lẹni tó ti gbàládà tó lè gbàládà àti ń gbàládà tó sì lè segin ni tó lè dẹ́ṣẹ̀ ọmọdé ládá lòun máa ń gbà ṣùgbọ́n kò ní wọn ní pẹ̀sẹ̀ fún un tẹ́lẹ̀ lànà àti fi àlùfáà lọ́wọ́ wọn ti gbé gègé sókè wọn ò ní kọ ẹsẹ̀ èèyàn mẹ́ta kò túmọ̀ sí pé wọn ò ní kọ ládàá àwọn ẹsẹ̀ ni wọn ò ní kọ. torí àdìsí ọ arábìnrin tó sọ fáwọn bisimilá àti sọlọ pé alihada hajj sọmọdé kékeré tá a bá gbèsè hajj tó ní hajj wọn ni naam lawul hajj wọlẹkẹ hajj ó ní hajj ìwọ náà sì lẹsẹ. yẹn kó ní ọgbà ládàá hajj rẹ wọn náà ti gbẹ̀sán pé wọn ló mú ṣe hajj ṣùgbọ́n ẹsẹ̀ wọn ò ní kọ ẹsẹ̀ lẹ fáwọn torí ẹ kò ní í ṣe pẹ̀lú ọmọdé kò sì ní í ṣe pẹ̀lú aláìní làákà ìwéré eléyìí ní í ṣe pẹ̀lú àwọn tó ti bàlágà tí wọn kì í sọmọdé àwọn ẹlẹ́ni tó ti pé tó máa wọn mọ́sálásí tí wọ́n bá ń jókòó láì lè fún akéde ìyẹ́sìn mẹ́tírì ọ̀rọ̀ bá wí. idha dakhala ahadukum al-masjid ahadukum ay ma'shara ẹnìkan nínú yín ẹ̀yin tẹ́ mùsùlùmí bi khilafi al-kuffar law dakhala kafirun al بالاتيان بتحية المسجد tíkẹ́ fèrè bá wọn mọ́sálásí tá a gbà láì kọ́ mọ́sálásí nítorí sábàbí kan àbí sábàbí mi àní sọ pé kí rákà méjì náà kẹ́ tó jókòó kékeré ni rákà méjì bá o mo rò pé ẹ̀fúrá ń bẹ̀ yẹn àní sọ kókó kí rákà méjì kó tó jókòó nítorí pé àhàdùkùn lòfin wí ẹnìkan nínú ẹ̀yin mùsùlùmí. ìdá dákàlà àhàdùkùn eléyìí túmọ̀ sí pé mẹsídà ọgbọ́dọ̀ jẹ́ mọ́sálásí tí kì í bá ṣe mọ́sálásí òfin yìí kọ́ kọ̀rọ̀ ma òfin yìí kọ̀rọ̀ ma nítorí pé tó bá yẹ kó wọ́n fáńkà kírun bẹ́ẹ̀ ni ìlú bá di mẹ́sì kò bá jẹ́ pé màdìtẹ́kọ̀dà fi ìdarí kì í mú sọ́lá. متى ما أراد الجلوس في ذلك المصلى لم يجد له الجلوس حتى يصلي ركعتين وقد جاء في الحديث أن النبي صلى الله عليه وآله وسلم أمر أمته أن يتخذوا في بيوتهم في دورهم مصلى tí o bá jẹ́ kó ní ṣe pẹ̀lú mọ́síláṣí tó nílẹ̀kùn kò bá jẹ́ pé gbogbo ìjà ti ń kírun náà a jẹ́ pé náà làwọn náà máa jẹ́

اتخذوا قبور أنبيائهم مساجد إني أنهاكم عن ذلك ọlọ́run ọba tẹ̀bi láwọn yahudi àti nasọ́ra dídí ni pé wọ́n sọ àwọn sàárì àwọn ànábì wọn di mọ́sálásí nínú kìtàbù tòhídìí mẹ́ẹ̀ àlàyé táwọn olùmọ̀ ń pé. wọ́n sọ àwọn sàárè àwọn ànábì wọn dà àwọn mọ́sálásí kò túmọ̀ sí pé wọ́n kọ́ mọ́sálásí lé wọn lórí bẹ̀rẹ̀ ní pàápàá ó ṣe ṣe o wọ́n yẹ kó àwọn sàárè mi wọ́n kọ́ mọ́sálásí lé lórí ní pàápàá o àmọ́ ní àgbàlérò mẹ́ yẹn fẹ̀ ju pa kọ́ mọ́sálásí lé lórí lọ. ọ̀wọ́ mímú àyè yẹn láyè bí táàtì máa forí kalẹ̀ fọ́lọ́ laqad ja'altahu bidhalika masjida tọba ti ṣe bẹ́ẹ̀ o ti sọ di mẹ́sàlásí mo rò pé yé wa kí wá ṣe irú ẹ̀ mẹ́sàlásí ń sọ ń bì kí ṣe irú ẹ̀ mẹ́sàlásí tá ń sọ ń bì pé tó o bá wọ bẹ̀ o gbọ́dọ̀ jókòó láì rákà méjì sẹ́mi kí wọ́n lè má kọ́ eléyìí ọ̀wọ́ kó ń forí balẹ̀ ń bẹ̀ o ti sọ di mẹ́sìdà àmọ́ mẹ́sìdì tí wọ́n ní tó o bá wọ̀ o gbọ́dọ̀ jókòó láì rákà méjì ó ní ṣe pẹ̀lú pé wọ́n kọ̀ so eléyìí ni òfin jẹ ìdán àdìsí tó fi hàn fún wa mọ́sálásí mi ọ̀fẹ́ jókòó ìfẹ́ jókòó ṣé màá kí rákà méjì yẹn kàlà gbogbo tí mo fẹ́ ṣe ní mọ́sálásí dúró náà mo fẹ́ ṣe mo kàn fẹ́ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ kí n sì jáde mo kàn fẹ́ wo tíra kan kí n sì jáde mo kàn fẹ́ wo ẹnìkan ní mọ́sálásí ni bọ́bá wa bẹ bí oṣù mẹ́kẹ̀ẹ́sì jáde so eléyìí kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ láti ìbáwọ̀ àdéhùn ibà ẹni tó fẹ́ jókòó pé kò gbọ́dọ̀ jókòó tiwájú kótó kí rákà méjì. àdéhùn yìí fi hàn wá ibi gbogbo ẹni tó bá wọn kíláàsì tó bá fẹ́ jókòó nílé ọlọ́run kọ́mọ̀ tètè bẹ́ẹ̀ ọ̀ tiwájú kótó kí rákà méjì. tó béèrè bá béèrè pé kí ló dé sáà fi sọ pé rákà méjì tí wọ́n sọ yìí pé tiwájú kótó kí rákà kan. kí ló dé tá a sọ kíráka méjì fún ọ̀sọ́ pé síwájú kó tó kíráka kan fáfọ̀tẹ́n fáfọ̀tẹ́n àti mà wípé nǹkan gbàlérò pẹ̀lú tàhíyẹ̀tì mẹ́sẹ̀ òun náà ni àpọ́nlé títí àpọ́nlé mẹ́sàlásì tó dé ilé ọlọ́run bá wọn. wàhílà fọ̀sọ̀lẹ́tù tàhíyẹ̀tì mẹ́sẹ̀ sọ̀lẹ́tù lẹ́yìn sẹ́tì mọ̀ṣúdẹ̀tẹ̀ lè dàdí ha. وإنما هي مقصودة لغيرها torí pé tahiyatul masjid yẹn irun kan ní tí èsì pé òun gángan la gbàlérò níta gbàlérò pẹ̀lú rẹ̀ nǹkan kan ní tó tún ju òun gángan lọ níta gbàlérò pẹ̀lú rẹ̀ kàtí nìyẹn òní títà pọ́nlé mọ́sálásí ọlọ́run bídẹ́lì tí wọ́n bá wọnú mọ́sálásí ọba kí wọ́n ń kírun lọ́wọ́ ṣé ó kọ́kọ́ kí tahiyatul masjid náà ní àbí irun lọ́jọ́ yìí irun lọ́jọ́ yìí ṣé sọ wá kírun tán láti sọ pé kò kí tahiyatul masjid náà ò ní kí ìná èèyàn fi hàn wá pé lè ṣe maqsudatan li dhatiha torí tó bá yẹ pé àwọn làgbàlérò gágágágá wọn ò bá sọ fẹ́ni tó kí irun pẹ̀lú ìmáàmù tó ẹkọ bá wọn lórí irun wọn ò bá sọ fún lẹ́yìn ìgbà tó sálámà pípé tẹ̀sí kí tahiyatul masjid torí ẹ tó bá jẹ maksuda tẹlẹ dàtí ha wọn ọba ní kó kí ṣùgbọ́n lamma lam takun maksuda tẹlẹ dàtí ha aghnat anha ghayruha min as-salawat bàtí èsì kó nǹkan gan la gbàlérò bí àpọ́nlé mọ́sálásí tó bá ti kírun yóò wù nígbà tó wọnú mọ́sálásí ó ti tó fún tahiyatul masjid ó ti tó fún tahiyatul masjid torí ẹ̀ ló ti jẹ́ pé ẹni tó bá di tó bá kún wọn kí ọ̀ràn yẹn ọ̀ràn yẹn ní òkè. ونيك تحيات المسجد كان لا يراه تريد ضعف قيمة الصلاة فلا صلاة إلا المكتوعة بكنا إذا أتيتم ونحن سجود فاسجدوا ولا تعدوه شيئا يبي أن تكتب أبو داود أكباوة تباك باوة يبقى إيه تأتي كيف فريقا للاوة إلا إيه فريقا للاوة أما يمكن أن تكون تباك تكنوه so ẹ pori kan lẹ ní kẹsùn kọ ọmọ kí tàbí ẹsùn lọ sí ibi bẹẹ bákan náà a sì tó bá jẹ́ pé ọfẹ́ kí rakata alifajọ ó sì fẹ́ kí tahiyatul masjid kò burúkú kí raka méjì pẹ̀lú àníyàn méjì ọlọ́run ó fún ládàá méjì tó bá jẹ́ pé tahiyatul masjid maqsudatan li dhatiha lama dakhalat ma'a ghayriha so gbogbo eléyìí ó fi hàn wáyé pé tahiyatul masjid ní ìgbà tó bá wọn mọ́sálásí tó bá jẹ́ pé ìgbà tó wọ mọ́sálásí sí yẹn wọn ò tí ì gbé ti gbé irun irun tó ń ti tó tọ a yajlis hatta yusalli rak'atayn tó bá ti wá jókòó ńkọ́ ó ti jókòó kótó kíráká méjì ti jókòó ṣé ìjókòó ti ba tahiyatul masjid kíkí jẹ́ àbí jókòó ọba je á tún sọ ni kan ni hadithu al

eléyìí ni tẹ̀híyẹ alimẹ́tì mo ti wá ní mọ́tíláṣí mo tún jáde tí mo bá tún wọlé tòkì ẹ dákun torí tọ́lọ̀ àlùwalá mi lọ́jà mo lọ tún ṣe kò sí wàhálà ẹ tún kí wọ́n pè mí ni mo jáde kó tún wọlé wàá tún tún kí nítorí pé ìdáadáa الحكم هنا معلق بالشرط الحكم معلق بالشرط wọ́n so ìdájọ́ yìí máa má jẹ̀mú ìdá gbogbo ìgbà tí gbogbo ìgbà tí wal-hukmu yaduru ma'a al-'illati wujudan wa 'adaman nígbà tí sábàbí bá ń bẹ pẹ̀lú ìdájọ́ tí sábàbí bá ti dé ìdájọ́ òde tí ó bá ti sábàbí kò sí ìdájọ́ ọ̀jáde ta ló ní kó tún kí tahiyatul masjid ọ̀jáde wàá kí ẹ̀mẹta mọ́mọ́ jáde bẹ́ẹ̀ ni ẹ̀mẹta lókè ẹ̀mẹwàá ni ẹ̀mẹwàá lókè. idha dakhala ahadukumul masjida fala yajlis hatta yusalli rak'atayn tó bá jẹ́ pé jọjú mọ́ àyín kọ́ mo bá pé ìmáàmù sọ kútùbà lọ́wọ́ bẹ́ẹ̀ ni wàá tún kí nítorí hadithi al-Ghatafani ìdáwí sáájú tó bá jẹ́ pé ìgbà tí mo wọ́n mọ́tíláṣí sí ọjọ́ kan nínú àwọn àkókò tánàbí sallallahu walhamdulillah gbogbo ma àkókò wọn yẹn àkókò márùn àbí mélòó ẹni tó sọ pé méjì lẹ́yìn ìrun àsùbá títí tó rún fi yọ tí ó gbéra sókè àkọ́kọ́ nù lásìkò tó rún yọ lọ́wọ́lọ́wọ́ ọ̀gbọ́dọ̀ yẹn nábìlà ó di méjì àkókò kẹta hìnà taqumu qa'imatu dhahira àkókò tó rún wà látàrí gángan tẹ́kítọ́ ọba wókè dédé orí rẹ lórí gbóòrùn wa eléyìí làkókò kẹta àkókò kẹrin bàdà sọláàtì làásù lẹ́yìn sọláàtì làásù títí tí òfin di gbóòrùn wọ̀ ẹlẹ́ẹ̀karùn hìn àwòrán omi sẹ́m àkókò tó ń wọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn àkókò márùn yìí Ànábì sallallahu alaihi wasallam wọn kọ̀ fún wa láti ṣe kí ni láti yan náfìlà nínú rẹ̀ náfìlà tó ń mọ́tòlọ́kọ́ àwọn náfìlà tó jẹ́ náfìlà lásán tó wù ọ̀yàn ǹjọ́ kárí àwọn náfìlà tó ní sábàbí ìyapa tahiyatul masjid oní sábàbí torí wíwọ̀ tá a wọ mọ́sálásí lóbi bẹ́ẹ̀ salatul istisqa irun tá a fẹ́ kí fi tọrọ òjò oní sábàbí torí àìrọ̀ òjò lóbi bẹ́ẹ̀ salatul kusuf ara òṣùpá ńlọgbọ òye òrùn ńlọfà sábàbí. bẹ́ẹ̀ sọ̀látùl jánásà kíkí òrùn tó kù lára sábàbí ló bì. bẹ́ẹ̀ ràkàtà àtọwà rákà méjì tọwà tọwà ló bì kò sígbà tá a lè ti tọwà tí kò sígbà tá a lè kí rákà méjì ẹ̀yìn tọwà náà sábàbí ló bì. akọ́sọ̀ náà kọ̀ wọ́n sọ pé gbogbo náfìlà ti sábà bí bá bí kò sígbà tá a lè ṣe torí àti fi wá nípa ti tọ̀wá ẹ̀yìn ara mọ́kà ẹ̀yìn lágbájá ẹ̀yìn ìdílé lágbájá ọmọ lágbájá tí ẹnikẹ́ni bá fẹ́ ti tọ̀wá fún lé nígbàkigbà ìgbọ́dọ̀ kọ̀ fún kó sì tún kírun lẹ́yìn rẹ̀ nígbàkigbà ìbẹ̀rẹ̀ láti wá rí i pé àjẹpẹ́ bẹ́ẹ̀ náà làwọn àrùn míì tó bá ní sábàbí bíi tahiyatul masjid hàtà yẹ́rìndà máa yọ jẹ́ ìlú tí wọ́n kọ̀ lọ́sẹ̀ kù lórí pé wọ́n kọ̀ títí tẹ́lì tí ó fi sọ̀kọ́ tó fi dé kò sì sí kò sẹ́lì tí ó dé lẹ́yìn àná tó wà lọ́sẹ̀. àwọn ilé sọ pé kí á lè fẹ́ sọ nípa ti tọ́wà ọ̀dà tọ́wà nìkan ni kò sí tẹ̀yẹ́ tó lọ sí ìdènà ẹ̀. à sọ pé idha dakhala ahadukum al-masjid idha dakhala ayé ẹ̀jẹ̀ wà. tó ń délé ìlà sọ pé olè kí tẹ̀yẹ́ tó lọ sí ǹjẹ́ tí lè báyé wa tá a ti mọ̀ pé a lè kí tẹ̀lé ẹsẹ̀ mẹ́tírì ní gbogbo gbàtà bá wọ inú mọ́sálásí ajẹ́ yìí pé tí mọ́sálásí òun ìbá wa ti mọ́sálásí tí wọ́n kọ́ńkọ́ bí mùsọ́lá làyè ibi tá a ti ń kí ẹ̀ lẹ́yìn ìlú lẹ́yìn odi ìlú tí ń bẹ̀ náà sáàkì tẹ̀lé ẹsẹ̀ mẹ́tírì àníkì nítorí pé àná bí wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àdúgbò náà wọn ò kí tẹ̀lé ẹsẹ̀ mẹ́tírì mẹ́ẹ̀ wọn kí tẹ̀kí ẹsẹ̀ lọ́sì níbẹ̀ wọn tí wọn kàkí wọn yìí dì. ìgbà táwọn ẹbí sọ̀rọ̀ wá sọ̀rọ̀ àtọ́ fún kí sọ̀rọ̀ àtọ̀rọ̀ yìí ní mọ́tíláṣí wọn lẹ́ẹ̀kan rí nítorí ìdíwọ́. àgbọ̀n bẹ̀yẹn ikú wọn tó kí tẹ̀kí ẹsẹ̀ lọ́sì gẹ́gẹ́ bá a ti gbọ́ ikú àtọ̀rọ̀ sọ̀rọ̀ wá wọn kí tẹ̀kí ẹsẹ̀ lọ́sì tó wá dé jọjú wọn. ìdí ni pé tí màá bá ti ń tó bá ti dé orí mímbà ní ọ̀lọ́lẹ̀ kan náà ṣùgbọ́n sẹ́yìn gbọ́ pé máa kíta yẹn sọ̀rọ̀ náà sì lọ́jọ́ lásán tí ọ̀jẹ̀ kọ́ wá kí júmọ̀ à wá kí sọ̀rọ̀ láti ìdí nínú àyè máa kí màá ṣe sọ fún wa kó sọ̀rọ̀ wá àwọn àríwá sẹ́yìn nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ pé tásìkò òun bá tó àwọn obìnrin tá a ní kí gbogbo wọn wá o tó fi dórí ẹni tẹsán nǹkan oṣù àbó bímọ o tẹsán ń dà lára rẹ o ibi káwọn ò jìnà sí àyè tá kí wọn gbóhùn ó sì jìnà sí tí ọba jẹ mọ́tíláṣí bẹ́ẹ̀ la ọkọ̀ àwọn aṣọ rẹ epo wọn sì jìnà sí tí ọba jẹ mọ́tíláṣí ìdán alukọ́wùlù ìdájọ́ ibi tá à ń sin kiri ọyọ kọjá bí ìdájọ́ mẹsàlásì nípa tahiyatul masjid asọ kíkọ jọra wọn òtútù tahiyatul masjid kátàkì mẹ àyàfi tó bá kínú mẹsàlásì láti fẹ kí salatul iidayn aki tahiyatul masjid nítorí pé mẹsàlásì láti fẹ kí àmọ́ pé musallal iidayn ẹni tó bá sọ fáàkì ń bẹ òní ọwọ ẹ wá yọ yọ wá wá fún qadiyyatun khaassa yọ wá ẹ̀rí tá a ṣe àdáyanrí rẹ̀ wá fún ìṣẹ̀lẹ̀ tá a ṣàdáyanrí títí tí ó fi rí mu wá kò sí tahiyatul masjid tá a kì ní musalla al-idayn. idha dakhala ahadukum al-masjid fala yajlis hatta yusalli ẹ bá wọn mọ́sálásí ẹ gbọ́dọ̀ jókòó síwájú kótó dípẹ́ kí rákà méjì. a ní kí ló dé tí wọ́n fi sọ pé rákà méjì torí pé rákà méjì òun náà lè tó kéré jù nínú òun lè tó kéré jù nínú ẹnìkan ní rákà kan wà kò sí rákà kan àbíkọ́ jẹ́ sọ̀lá tó wẹ́tìrì wẹ́tìrì kan wọ́n ti rìn kò kí táwọn kí wẹ́tìrì lọ́sàn-án àti wàá jalè kọ ká kíra ká fún ọmọ tàbí ẹsẹ mẹsẹ láwùjọ tí wọn á ní sí lẹ́yìn náà oṣù wítìrì méjì lóru tọ́lá kíta ẹsẹ mẹsẹ ní tuntun àtọ kíra ká kan kíra ká kan wítìrì di mélòó torí rẹ̀ rákà méjìlá sọlá ayé ti lè hàtà sọlá ẹ̀rọ kàdé kí lè jẹ́ ìjọ àdúró sí lónìí ọlọ́run bá kọ́nà wa lọ lórí àtúgbò àgbọ̀ yìí ẹ̀sìn wa kọ́nà wa lọ lórí àtúgbò àtúgbò àgbọ̀ yìí ṣiṣẹ́ wa ó sì ń dàgbọ́ ní àwíjàre fún wa àtẹ̀sùwé àtẹ̀sùgbọ́ wọn sì ní ìgbàlẹ̀ jọ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفر الله وأتوب إليك ṣé ìjọba ti gbé wéṣí tí bàbá ṣe ní bá ṣe ìjọba ní ìdí ìjọba ìjọba tí àwọn ti kí kọ̀ọ̀ kan ní mọ́ṣáláṣí. sọ sílẹ̀ mo sì mú burú lẹ̀. Ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀ kọjá pé òun pàṣẹ ọmọ ìsàmójútó rẹ̀ òun àti láti tó lọ dànù àlọ́ dànù. Ìwọ nílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ agbára òbí kàdà ọ̀sọ̀ báwọn ní wọ́n ti kọ́ báyìí irú ẹnìyẹn ṣé ó máa bísùn kọ́kùn kan ni àbí ó sùn yẹ. tẹ́tọ́ yẹ níbi tó máa ń pè ń lọ lọ́jọ́ júmọ̀ tó bá wọn kíláàsì ètò dáàbò ní kíláàsì tó máa ń pè ń lọ gángan ní kò kíta kí ètò lẹ́sìn. tó bá kíta kí ètò lẹ́sìn nígbà yẹn ọjẹ́ gbèsè àti san gbólò ẹni tí ń pè ń padà nígbà tí wọ́n bá sọ kótó bàtà tẹ̀ kí ọ̀nà tán wàá máa san eléyìí padà nítorí kó lè bá aláǹfààní àti tẹ́tí gbọ́ kó túbà láti bẹ̀rẹ̀ rẹ̀ lópin rẹ̀. Náà, parí. Kò sí wàhálà. Àbàdàn kọ́lá fún mi wákàtí mẹ́ẹ̀ẹ́dógún. Sọ̀rọ̀ pé kò ní jó. Ṣùgbọ́n kò sí nínú hikma. Ìgbé nìsín àti màgbọ́n mẹ́tíláṣí àgbo mẹ́jọ. máa ń tẹ́lú kíláàsì mú aago mẹ́jọ ogún ṣe kí wọ́n gba ẹ̀fẹ́ mú àrùn náà kí wọ́n á dúró kí wọ́n fẹ́ẹ́ ti kọ́ ọ́n. a òkè òkúrú àyíká pọ́nlé súnà àbẹ̀rẹ̀ sọ̀rọ̀ bá rẹ̀ sùn. torí tẹ̀lé mú àrùn yẹn wà láti kí tẹ̀lé ìlú sọ èyí kí tẹ̀lé ìlú náà ṣe kí n tó wá dúró kí máa lè dá àṣẹ fún obìnrin. àwọn ànábì sọ̀rọ̀ bá rẹ̀ sẹ́lẹ̀ èèyàn ní yé jẹ́ni tó wà nínú ọ̀rọ̀ fófin àti wá lè tì ọ́. a sì mọ̀ ike ẹni tó jókòó tó farabalẹ̀ sí ẹni tì ọ̀rọ̀ òun retí ọ̀rọ̀ tayọ ẹni tó dúró àwọn express masters làwọn tó máa dúró yẹn dúró àwọn náà ni wọ́n kan àwọn tí ó sì kọ́ ọmọ lójú wọ́n kan ẹ̀ma ọ̀hún lójú pé wọ́n ta tètè gbérò àwọn fẹ́ lọlé náà. Aleykum salaam tẹ́yìn tó pọ̀ jù nínú ara rẹ̀ bá ti wà ń ta ọtí jáde orí àtẹ̀tẹ̀ kan àtàpá kan ó ti wà ń ta ọwọ́ àpapá kan àtẹ̀tẹ̀ kan nínú ilé ẹgbẹ́ rẹ̀ tó sì pọ̀ jù ti wà ń ta wọ́n á ní sí yóò fi tẹ̀ yóò fi tẹ̀ yóò fi àwọn wọn lásán lọ́kàn náà ta ọkùnrin tí wọ́n kọ̀ jáde nù ọ̀sán torí tẹ̀lé méjèèjì wà nù ọ̀sán àlàyé òsì. gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bá ó sọ̀rọ̀ pé má di gba ẹ̀sáàmù àti ẹ̀sáàmù bá mọ́sálásí òní àwọn ń gbé tó ọ̀wà tó bá dùn ní oúnjẹ táwọn ń jẹ lọ́pọ̀lọpọ̀ gbà. ṣé ìdáná tó àpàdà lọ sàlùwà láyíká ni àbí àti ìpàtà nǹkan àwọn ń bọ mọ́sálásí gbogbo gbà ṣé àmọ́ ṣe káṣíyá tó ní. alhamdulilayi nǹkan tí sì ni mò ń máa ń jẹ lọ́kọ̀ ya ẹ̀ máa wọ ẹlòmíì ló máa sọ pé wà lẹ́ máa jẹ wọn láwọn ìjẹ́ wa dá wọn tó ẹbí bá máa jẹ́ wa tá rẹ bá bàjẹ́ àlùwàlá bàjẹ́ òkè kọ́ máa jókòó nù ọ́sílẹ̀ wà á sì máa wà nù mọ́ọ̀sì bàtí ìdìbò fẹ́ kírun wà á máa kàwé rẹ tó ń kà lọ títí tí ó fi di pásítọ̀ òun tó wà lọ wà lọ sàlù àlọ akéfẹ yẹ tó mẹsì kó tó tún jókòó padà náà. ní àwọn sáré ṣe wọn ti máa ń kí ìfúnwa àwọn náà mú ìgbésọ ìfún bá ti dé wọn á jókòó ìdílé wọn á gbé ṣé àkọ́kọ́ ṣé. bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ náà ni tẹbẹlẹ kejì ni ìran kejì ni ya ó jókòó tó bá ti dé wà jókòó ni lórí lórí mímbà ilé ìsúná nàbẹsọlá àdìsọlá bá ti jáde wọn lọ jókòó lórí mímbà nù ìgbà náà ẹni tí ń pè náà àpè nù níwájú ànábi sọlá àdìsọ. àgbà tó fi fáwọn ìmáàmù mi ó tún fún àwọn ìmáàmù mi èsì bẹ́ẹ̀ bó làwọn máa ṣe. àwọn ìlú ìgbìmọ̀ wà mọ́tà pẹ̀lú ẹ̀yìn bọ̀ tó ló ti rí ìmáàmù yẹn ó ti wà mọ́tàlá tipẹ́tipẹ́ bó ní ojókòó sí. ẹ̀yìn tó kìí sínú mọ́tàlá ti lọ́wọ́ àná kìí ṣe bí tẹ́ẹ̀tì rí lọ́wọ́ pẹ̀lú ìwọ̀n kí ni tí sínú yìí pẹ̀lú kó ti ṣe tipẹ́tipẹ́ because ó dìgbà tó bá tó gorí mẹ́mbà ni wọ́n tó pè wọ́n kò sí yàtọ̀ sí yàtọ̀ náà. kọ̀tọ̀ kọ̀tọ̀ fídà báyìí kọ̀tọ̀ níta fẹ́ gbọ́njọ́ yẹn ọ̀rọ̀ ìmáàmù finish. gbogbo wórówóró mi àkóso tá a fẹ́ fi ọ̀rọ̀ imam la fẹ́ gbọ́ jùmọ̀ à imam ọmọ ẹ̀sẹ̀ kúkúbà kan tá a gbọ́ fi gbogbo bídí àrùn yóò wá pé ọ̀rọ̀ ẹni tí ó sọ̀rọ̀ kí imam tó sọ̀rọ̀ ẹni kókó táwọn yóò rí mú tí imam gbọ́ àmọ́ ti sọ wọ́n kàlẹ́ máa àwọn èèyàn gbọ́ tí wí ọ̀rọ̀ ìmáàmù láti fẹ́ gbọ́ sáyè fún gbogbo ìtàn máa ń ṣeun àbá àgbà àbá àwọn àjẹ àgbà àbá tẹ̀síìrì kìnnì kan gbogbo eléyìí ń gbé dàrí ọ̀rọ̀ ìmáàmù la fi gbọ́. gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kò bá dùn kò bá dùn kò bá jẹ pa gàgà kò bá jẹ pa gàkú. òsòfin tó sọ pé tó máa ń pèrún lọ́pọ̀ dákẹ́ ṣùgbọ́n òfin sọ pé tó máa ń pèrún kọ́ máa dáhùn tó bá ti ṣe kí wọ́n máa dáhùn kó o tún máa ka o sọ́sẹ́ fún ẹ ẹ lè ṣe ṣe ìbọn tó kì í ṣe ìsinú àkùrá ní balùkùrá ní tọ́wọ́n kí mi tó ń ti ń kàrọ̀ ní aṣọ́rọ̀ ńlá ẹ̀rọ ẹ̀rọ aṣọ́rọ̀ ńlá péye kọ̀ dákẹ́ lọ dájú fún ẹ̀kọ́ irun kan ó sì máa bá kí o rẹ̀ tó ń kírọ̀ náà. ẹni bá kọ ọ̀nà mọ́tíláṣí ó wu àsìkò tó sẹ́kù tó bá sásìkò tó sẹ́kù pọ̀ wọ́n kí tẹ̀hí ti wọ́n kí ọ̀kadà àlùfẹ́jọ́. tọba ti fẹ́ lè kíráka méjì pẹ̀lú àníyàn méjì ikú tẹ yẹ sínú mẹsìn ní rọkẹtà àlùfẹjì náà tó. àwọn èèyàn ẹjọ tí èèyàn bá ní òwúrọ̀ lásìkò tó ń wà dáadáa tí ra nǹkan tó ní ṣe gold tó fi kí ìlú wẹ torí ó bá di pé gold yẹn wí ìpadà lítà tó wẹ ṣé ìyẹn ò ní ṣe wíyàn kó bá ti. rárá rárá rárá tó bá jẹ́ pé lẹ́yìn kọ́. bẹ́ẹ̀ni kò wàhálà ṣùgbọ́n ràn lọ àti gold àti ilẹ̀ yẹn jẹ́ tó o bá ta wàá yọ zàkà ilẹ̀ yẹn ọ̀rọ̀ tó ta àmọ́ jẹ́ tó ti ra ló ti láàyè ẹ̀kọ́ ta lè ti kọ́ wọn. tá jẹ́ tó o bá ta ọdún

fowó fún yàn ó èèyàn jẹ èèyàn fẹ́ jẹ aráàmù tó gbogbo ẹ̀ta wáyé pé owó kọ́ńtà ni tó wọ́n á fowó fún pé owó yìí mo kò fira bí a bí kò mọ̀ owó yẹn pọ̀ jẹ. tó lẹ́gọ̀ọ́ kéèyàn wá wò pé owó yìí o àwọn nǹkan wọn dẹ̀ bóyá bùkátà mi tó wà nínú ọ̀sẹ̀ ẹgbẹ́ yẹn tó lè fowó yẹn gbọ́ tó lẹ́gọ̀ọ́ kéèyàn pín owó yẹn ní méjì bóyá bí kò àwọn àbúrò òsín tó burú ṣùgbọ́n àgbọ̀dọ̀ dá sí wàá tún sọ fún ẹni tó kó fún ọ pété ẹ̀mọ̀ pé nǹkan báyìí báyìí náà tún wà pété ẹ̀mọ̀ pé nǹkan báyìí báyìí náà tún wà ẹjẹ́ á lu àwọn owó yẹn sí gbogbo nǹkan lọ́ dà jù kété pé kí wọ́n nìkan kan lọ dá sí pé ibi mọ́tíláṣí ni èyí tí ó mú ọjọ́ kọ̀ọ̀kan náwó kọ̀ jẹ́ pé ibi ni tó torí sí last bank kábí àdáyàgbẹ̀yìn jamalẹ̀ tó pọ̀ ní ìta ṣé wọ́n jẹ́ ìran ìròyìn náà ni àbí. táwọn tẹ̀sẹ̀ ń bọ̀ ṣé inú wọn ni wọ́n wà ní àbí inú àti ìgbàgbà yà tó tó bí iye mi. ok ìtọ́ ta àdùnnú kíkọ́ ọjọ́ ẹ̀ wọ́n nítorí pé tó máa ń kírun a gbọ́dọ̀ fi ṣe skills wípé wọ́n sì sálámà ní ìsìn o ẹ̀dú ẹ̀ ni sálámà tó bá ṣe bẹ́ẹ̀ nítòfin ṣẹ̀rí àsọ̀rọ̀ ká sọ fún yín ni pé sẹ́yìn ètè mùsùlùmí ni. torí rẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ dúró kó káwọ́ gbéra kó máa wọ̀ran nígbà táwọn mùsùlùmí bá ń lọ nítorí pé wọ́n ti fẹ́ kírun tán mùsùlùmí ò gbọ́dọ̀ bẹ́ẹ̀. ẹ jọ ìwọ̀n ilé máa bá wa sálámà èèyàn wàá kú òun bẹ́ẹ̀ ẹ wàá lọ kí jàmá mi. sẹ́yìn náà bá gbé Islam yìí dáadáa báwọn wàá lọ́ọ̀ abẹ ẹ kíyèsí pàtẹ́yìn ti bá ntí òdu rákà kan gbogbo ẹtọ́ àwọn kíláàsì náà mọ̀ bàjọ́ bẹ̀ ẹjọ́ ẹ kírun pẹ̀lú wa owó ìtẹ́ bá ìkí pẹ̀lú wa màtí wọn sálámà wọn kó ẹ wá lọ kí tẹmọ kí wọn ti ọ̀nlàyé wọn wọ́n ti kọ́ ah, òwúrọ̀ wọ́n àjọ òṣèlú tó bá tún àsìkò ń wọlé ní ìlú wọn lè sọ pé ní wọn sì di ohun àti ní táyì máa lò ìyẹn wá bẹ èèyàn ní ẹtú tó máa ń ṣẹlẹ̀ sí ìgbàláyè tó wà pé ní òní ní kíni lásìkò yóò wọlé wọn kò sí ìgbàláyè yẹn yẹn ń ṣe nǹkan tí kò tó tako ikú àwọn ìgbàláyè yẹn but àsìkò ń yẹn kò sí lọ. ẹ ẹ ǹjẹ́ máa ti pè rọ́mọ́síláṣí lọ dáhùn àsìkò tí ì lọ is not an excuse ọ̀rọ̀kọ́ yé wa anabi sọ̀rọ̀ mọ́ àdìsọ́là nù àdéhìí wọn ní ẹnikẹ́ni tó bá gbọ́ tó wọn pè lọ tọwọ́ akọ̀ láti dáhùn láì jẹ́ pé ìdíwọ́ kan bẹ pẹ̀lú ẹ̀ àwọn sábẹ́ níbi ìdíwọ́ o wọn ni mọ́rọ́gán àwọn mọ́tọ̀ bóyá ààrẹ àwùjọ tó mọ̀ sọ́là tọwọ́ akírun yẹn bomi lam tó balùwẹ̀ kò tẹ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́run nígbà torí ẹ̀ kò sẹ́kíùs tí wọ́n bá ti pè irun lọ́kìrun tí wọ́n mọ̀ bọ́ sẹ̀mí dìgbà tó fẹ́ dúró dà sí garanti wa. Bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ kí ni? Láti sùúrù. Àmọ́ mọ́sí mi wà ládùúgbò ẹ̀ ká bá ti sọ ọ́ díẹ̀ pépé mọ́sí mi yẹn nínú oúnjẹ náà ni máa mú wa. tó tó bá tó wá pè mú. mọ́sí tí e ṣe pé tí ó tẹ̀ mọ́sí àdúgbò. mọ́sí àdúgbò tó ti jìnnà tó tẹ̀ lẹ́lẹ́ ìmáàmù mọ́sí yẹn ó tó wà nínú oúnjẹ náà. tó bá dé ọ̀pọ̀lọpọ̀ gbangba mi wọ́n ti máa ń pè mú kóhun tó mú aláti lọ kí òun fáwọn èèyàn tó ti máa ń lọ kí òun fún un. ní wọn kíláàsì ìdádúgbò. bẹ́ẹ̀ ṣé irú ẹgbẹ́ náà tún wà ní àgbọn wọ́n ti máa ń pè ń lọ́sẹ̀lì. nígbà mi síwájú ló ń jáde lọ ní tó ti máa kí nǹkan yìí. kí ló dé táwọn ará hostel náà ní lọ mọ́síláṣí. no sẹ́mi pé ètò wà nù hostel kì í ti mọ̀. Very good àyẹ̀kú tó bá débẹ̀ ó ní ó ní ìdíwọ́ tí sẹ̀rí àdìgbà wọlé tó ti pè irun tó sì jẹ́ kó náà ní ó kírun fún wọn lọ́wọ́ kó máa lọ sí mọ́tíláṣí tí ń kírun náà. ǹjẹ́ tí ó tọ́ ka ká tẹ̀lé olùkọ́lá ẹgbẹ̀rún tó ń pè yẹn ó dájú pásítọ̀ sí wọlé àti pé ṣé ìmọ̀ àwọn tẹ̀lé olùkọ́lá ṣé ó kárí pé bóyá rédíò pèrò àbọ̀ àbí tẹ̀lé pèrò ń sọ̀rọ̀. lásìkò náà bá tí wọ́n ti ń life àbí rédíò àbí kọ̀mpútà eléyìí gbogbo ẹ̀ lábẹ́ òfin ọlọ́run sọ fún wa ibi tí wọ́n máa ń kọ́rùn pé kàdá ti sọ ní pé ìdá sẹmẹ́rẹ̀ tó mọ̀ lọ́mọ́ ẹ̀sẹ̀ mọ̀hásìn ò jẹ́ mọ̀hásìn náà àbí tó bá àsìkò kọ́dà bí ìwọ tọlọ gbé Allahu Akbar Allahu Akbar sísẹ̀ tirẹ̀ tí o gbà tó ń sọ Allahu Akbar Allahu lónà ọlọ́ àbí ẹni tọlọ gbé assalamu alaikum warahmatullah assalamu alaikum warahmatullah lọ gbé sísẹ̀ dọ́mọ̀ gbọ́ alaikum assalamu warahmatullah eléyìí ọ̀sẹ́ni tí ń sálámù sí bó tilẹ̀ jẹ́ pé ẹ̀dínmọ̀ sẹ́ni gbogbo. àwọn tóònù ẹ ká máa gbé sí ara sẹ́ẹ̀sì wa ìgbà míì ó ń túmọ̀ sí al-istikhfafu bid fífẹ́ fífẹ̀sì ṣeré àìkẹsìn kan ìgbà ìyá ẹ̀ láti fi wọ́n mọ̀ pé ó gbẹ ìrẹ́ ayé ti mọ̀ pé ìdájọ́ tó rọ̀ e ó lè mọ iya ìyàrá débi tí wọ́n mọ̀ pé òun bẹ̀rẹ̀ reality tí òun fi dáhùn pẹ̀lú tí islam bá pọ́nlé ẹ má jẹ́ ajẹ́ pé náà láwọn fi ṣe ringing tone àbí òye wa. sàlámù àríkà sàlámù sàlámù nǹkó dèrè lọ́dọ̀ rẹ̀ ká máa gbèsè lẹ́yìn náà orin orin orin tẹ́ ẹ máa gbèsè yẹn òun náà dáa kí ló fẹ́ fi ṣe náà pékin ibi ẹ̀ ń fẹ́ islamic kìnnì kan kìnnì kan islam àti kó ń pè ọkọ ọmọ kan ń pè ọ kó máa tó bí ẹ ìwọ́n ti pè tẹlifóònù àyẹjọ kí lẹ́yìn pè náà rí. ó ti dá ibi ọmọ tó máa ká sí ọ̀kan náà ló máa wà wọ́n sọ pé àwọn orin yàn sùfíà ayé ìsìn tí wọ́n dára tọ̀ríkọ̀ tí wọ́n dára ti dáyé fún gbogbo orin dáńkà dáńkà ó léwu náà ó lè ó lè ó lè mú kí wọ́n máa tì ọ́ mú pèsè ẹni tí ń tẹ̀lé sùnà tó gbogbo àwọn kí láfẹ́ ti ṣe náà tọ́ba yẹ pé wọ́n kàn mọ́ra ṣe láti mọ̀ gbọ́dọ̀ kí àmọ́ kálukú ọ̀hún wá wo. ìwo ló wà bẹ tó unique tó unique tí gbogbo ayé lò one in town thinking ẹrú ń pè àwọn akọ́mọ́jẹ pé rìyà bẹ̀bẹ̀ ẹ wà wá tòkẹ́ máa rí pé etí kálukú ń gbé sí i bọ́yẹ̀ gbọ́rú ah, bàbá ah, ọba àwọn máa sá láti ẹ̀jẹ̀ bí wọ́n ti lẹ́sìn bá lọ fi mọ̀rọ́ títí máa ba séèyàn jẹ kó lọ́wọ́ dákọ̀ kọ́ta àná wa. lọ́wọ́ tí ó kàn fi hàn ẹ̀kọ́ ń pè yàn bẹ́ẹ̀ tó kọ́ lọ́wọ́ méje kí àṣẹ tí wọ́n tún kó bá wa. aláìsí tí náà pọ̀ mẹ́. òkè yóò tíráì láti máa avoid gbogbo rán ẹlòmíì ò tún lọ náwó tó ń wọ̀n káàkiri kan sí. tó gbogbo rẹ lẹ́yìn ká tíráì láti avoid it náà. àwọn bẹ̀rẹ̀ ṣe wọ́n ní ṣé èèyàn lè yọ rọ̀kàtà àlùfáàjì. dáadáa dáadáa torí rọ̀kàtà àlùfáàjì lọ́sọ̀ kí sọ̀sọ̀ láti wí tẹ̀sán rọ̀kàtà àlùfáàjì nígbà tẹ̀ sí kí àtúbà àsìkò rẹ̀ náà sì ní. àbẹ́ mọ̀pá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam níjọ́ tí òun gbé wọn lọ òun ti yọ kó tó di fún kí àtúbà àmọ́ kó tó kí àtúbà rọ̀kàtà àlùfáàjì rọ̀ kọ̀kọ́ kí ìmáàmù ọ̀kan tí ìdè ni tètè kí opportunity nìyẹn wàá tètè kírọ̀ kàtà ìfẹ́jọ́ kí ìmáàmù tó dé náà. ìbéèrè náà kejì wọ́n ní pé ṣé ó dáa tí ọba ń ṣe àdúrà kó a máa sọ pé bí àwọn gbólóńgbó wà bí bá wà bí bá ìbá àkàrà wà bí táyì táwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ọ̀ eléyìí ọ̀nà àwọn bídíà ni àwọn bídíà kú. kódà gan ọ̀kan wà tí wọ́n sọ fún lọ́mọ́sọ̀ láti fàdé ìdí fún wa ní kíní pẹ̀lú fáńtì kìnnì kan fún wa pẹ̀lú kìnnì kan pọ̀ kìnnì kan fún wa bẹ́ẹ̀ làwọn ká sọ̀ra ká sọ̀ra torí pé sẹ́ríkà máa pọ̀ láwùjọ àwọn èèyàn fẹ́ ṣe máa kí gbogbo èèyàn kọ́ ẹ́ tí ọba so yẹn iná ni wọ́n ti ń pè tí màá bà sẹ́ jẹ́ sọ̀rọ̀ kí náà ló fi pé bàdí sáà tí wọ́n bá dúró àmọ́ kí ó díẹ̀ kan tó bá bí ma wọ́n wà lọ sọ́dọ̀ kọ̀ọ̀kan tó tún strange tí wọ́n gbọ́rú ẹ̀ nílùú so gbogbo orú àwọn kan wọ́n mọ̀ àìríyá ni sókè ìwọ̀n máa tíra láti jìnnà sí díẹ̀ díẹ̀ díẹ̀ sí títọ́ lọ́wọ́ ìfún yẹn lágbára láti lè kórè ìfẹ́ fẹ́ mi rẹ̀ náà ṣe fún wa pẹ̀lú táwọ̀ táwọ̀ bá pẹ̀lú bá bẹ́ẹ̀rẹ̀ pẹ̀lú kíní kan sáà kí ló tún fẹ́ fẹ́ òkà kàràmù. dáàbò mélòó lẹ ti sẹ́nu àdúrà dáná ti pọ̀ sẹ́nu àlọ́ àdúrà mídíà ẹnìkan wọ́n gbàdúrà gan wọ́n ní ẹ̀dá eléyìí ò sínú ẹ̀fẹ́ sínú ọ̀gbìn à yóò fún ah, gbogbo àdúrà nẹ́bí ìmí oṣù sínú ọ̀gbìn lọ́wọ́ pé kí ni kódà kò ju bí ìgbà tí ẹ̀ka kan omi kájúlò òkun lọ nínú àdúrà tí ànàbì fi kọ́ wa àdúrà àwọn àdúrà tó ní ṣe pẹ̀lú àdúrà alimami Tabarani rahimahullah wọn ti tírà kaba ẹ̀ kitabu du'a tó wá lẹ́tọ̀ọ́ ànàbì sọ̀rọ̀ àdúrà. àwọn tírà wọn kúnlẹ̀ lórí tìrìtì alimami Ibn Qayyim òun náà tún ṣe kàbẹ́ alimami Nawawi tẹ́lẹ̀ sọláwọn tíra ẹ tún wá padà sínú sọhí Bukhari ẹ padà sínú sọhí Muslim ẹ padà sí Abu Dawud ẹ padà sí Nasai ẹ padà sí Ibn Majah gbogbo tíra àwọn àwọn tíra àti ìyẹn ẹ rí Kitabul Birr Kitabul Birr wà dùà àdúrà àwọn àdúrà tó wà látọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alaihi wa sallam. Thank you. ó ń dárun ó ń pè ìran rẹ̀ àbó tún bẹ̀rẹ̀ sọkọtọ kan tẹ́lẹ̀ láti sọ pé kọtọ ó fi hàn án pé àwọn tó bá fẹ́ o lè jà ọ kó wọn tún bẹ̀rẹ̀

náà ètí wọ́n fi wé onítẹni tó pilẹ̀ bẹ̀rẹ̀ ẹrú fúnra ara rẹ̀ ipò lè di ìmáà fẹ́ bó ti tẹ̀lé sáà lóṣù lọ́wọ́ àìsàn pé ń dáhùn kí àwọn èèyàn wájú ẹ̀ láti sọ pé wọ́n jọra wọn pẹ̀lú eléyìí torí pé wọ́n ti wà lẹ́yìn ìmáàmù tẹ́lẹ̀ ó ti dé pé tí ọba lẹ́yìn tí ọba lẹ́yìn ìmáàmù ni báwo ló ti wá ti tún ṣe ìmáàmù fáwọn èèyàn nínú ti ṣe ń sọ̀rọ̀ náà Thank you. ráyè dúró níbi tó jò sí ní pàwọ́. á gbìyànjú nígbà tó ń kírun lọ́wọ́ yìí láti jìnnà sí ìtòsí mẹ́tíláàjì. tọ́lá tó wá kírun tán àwàwà. sẹ́wọ̀n púpọ̀ tí ń tọ́jọ́ ni pé bàdìsá àjọ ń kírun lọ́wọ́ òtí ó rọ̀ lóòótọ́ àmọ́ sẹ́yìn ò kírun gbogbo ẹni máa ń kọjá tó bá jẹ́ pé kìí ṣe mùsùlùmí sọ̀rọ̀ ìgbésẹ̀ àwọn eléyìí kọ́ àwọn mùsùlùmí. nínú àṣẹ kọjá náà tó bá gbàgbọ́ yẹ ẹ̀sìn kí ló sọ sẹ́yìn ẹ̀sìn mùsùlùmí wọ́n kírun ẹ̀ wọ̀ rẹ̀ ẹ̀sìn mọ̀ títí máa tó kírun yẹn náà tó ti wọ́n rọ̀ ìṣe gbogbo ẹni tí kò sí ìlànà àti báwọn kírun nítorí kókò táyé tó ń dùn sí ní máa gbẹ́nu lọ. abẹ́rẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ lẹ́nu mi ọ̀nà sọ bí gbàtàn wà sí ìjọ tí wọ́n fi kírun sápò ní dákẹ́ sẹ́mi kí tóró kírun ó tún pariwo ń bá wọn kírun alẹ́ tó máa mùsùlùmí ayé tẹ̀lé anábì sọ fẹ́ni méjì tí ọjọ́ ẹ̀ lọ nígbà táwọn kírun lọ náà. Ẹ̀sìn máa ti sẹ́kẹ́ olóògbé ni. <laughs> ẹgbẹ́ àwọn ọ̀daràn wọ́n fi bẹ́ẹ̀ sọ tó kú lọ síwájú bẹ́ẹ̀ kò lánà. ẹ jáde ní ọjà àtúnwá ọ̀nà àbáyọ ó tún ní kí ètò ṣe سبحانك اللهم وبحمدك لا